عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما بين بيت ومنبر روضة ما بين البيت ومنبر غرفة alábìíní ẹlọ́rọ̀ yìí pé láàrin gbogbo ilé òun àti ìdí mẹ́mbà lóun wà èyí ní mọ́sálásí àgbẹ̀bí àìsàn bẹ́ẹ̀ tó kọ́ ọkọ̀ tí wọ́n ń pè náà ní rọ́ọ̀mù rọ́rọ̀ ta ní mẹ́rin yá ni jẹ́nà nínú àwọn àbàtà kan lálẹ́ jẹ́nà ni. wà mí bọ̀ ọ́ ẹ wà ní nígbà yìí là ní gẹgẹgẹgẹ náà alà ọ̀sì lórí àbàtà kan tó lọ́n lórí ọ̀dà fún yàrá nẹ́bì òun náà lórí nígbà yìí gẹgẹ náà wà. àyè tó ń tò lọ́wọ́ bọ̀ yìí ṣe wípé nínú àwọn àyè tí ìsìláàmù gbà wá láàyè pé yẹn lè lọ lè ń di ara àti kéèyàn lọ sí àgbàdo ìwà. àyè tá a sọ yìí bẹ́ẹ̀ bá lọ sí Madina látàwọn ẹgbẹ́ Madina lè dàgbà lọ́wọ́ ó máa ń sòwò wọ̀ díẹ̀ àyàfẹ́ ìgbà tí wọ́n wá lòrò wọ́jú wọn ìgbà ájì ọlọ́run àbọ̀ ọdún lẹ́yìn náà ọlọ́run ti ní ọ̀rọ̀ gbogbo wa abẹ̀rẹ̀ ọlọ́run ti ní ọ̀rọ̀ gbogbo wa. nígbà wo wá ó máa bá ti sí ní lọ òun ló máa ń fa o. ọlọ́run ti ní káwọn lórí rẹ̀. àyè náà bẹ́yẹn bá fẹ́ dá ibẹ̀ náà ní bíbẹ̀ tó máa ń tó kọ́lá tí ìgbà wọn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ìjọ ìlú ìgbà wọn lè wọ́n sọ̀rọ̀ sí torí pé ibẹ̀ máa kú ibẹ̀ máa kú dá ẹ̀ máa lọ ní ọ̀wọ́ ọ̀wọ́ ni torí pé wọn bá lọ sí nàbàdébẹ̀ ó ti ní dáná ibi ká sùn bẹ́ẹ̀ dáná ibi ká sùn bẹ́ẹ̀ níta bá tẹ ọlọ́wọ́ a ó sì náà fi làárá ká méjì níbẹ̀ tí a bá sì náà fi làárá ká méjì náà a ó sàdé àbàbàbà ṣùgbọ́n ní tó lọ́wọ́ àwọn ọ̀gá láyé àti débẹ̀ àwọn nǹkan kan rèé tó jẹ́ bí ẹ̀kọ́ téèyàn lè fi ráàyè àdúrà bẹ́ẹ̀ dáadáa àwọn àbá àti téèyàn ọpẹ́ díẹ̀ téèyàn ọpẹ́ níbi náà fúlà bàbá jùlọ oúnjẹ orí kalẹ̀ ibi táàjì àgbo àti sábà wọn bá yàrá rà ní. rúkúkọ ọba sábìlà kọ wá tẹwọ ọkọ ọmọ ọmọ làwọn òbí ẹja lè bẹ ìkọba làwọn àwọn òbí ẹja lè bẹ. yọ àti àti àti àti àti àti olùkọ́ pèsè àwọn òbí náà ló ń tó kalẹ̀. bẹ́ẹ̀ ni ti sábà yìí àwọn òbí ẹja lè àwọn òbí ọ̀rẹ́ títí lójoojúmọ́ ìṣẹ̀lẹ̀ yìí. gbàgbé wọn lọ kó tó wọn àwọn ọmọ tó kú bẹ́ẹ̀ kó tó wọn nípa lọ́dọ̀ sí i òtún wàhálà pé dákun wọn ló fi wọlé ìrọ̀lọ́ wọn bẹ lára wọn fún ìpapò láti jẹ wọn bẹ lára wọn fún ìpapò àwọn ilé àtẹnudẹlẹ díẹ̀ èmi kàkà tí ó gbé ọ̀dọ̀ tó wá ní ní wàhálà ìyàgbé ìdínáàbà àwọn èèyàn ń lọ́wọ́ àwọn ọmọ tó ń tẹ̀lé láwọn dídí olú àwọn òkú wá nìyí èèyàn máa ráàyè wọ bẹ̀ náà wọ́n wá dídí pa àwọn obìnrin ló kún un káàmì nígbà tó kún káàmì náà lẹ́kọ̀ọ́ àwọn obìnrin ní ọ̀nà ọ̀wọ́ láti wáyé láti wáyé àwọn obìnrin ní ọ̀nà ọ̀wọ́ láti wáyé láti wáyé. lórí délé ẹgbẹ́ ọ̀gá ti lọ́rọ̀ fún náà wọ́n fẹ́ dé wọ àwọn àyè wọ̀nyẹn àbí tó bá débẹ̀ nígbà tó dágbó àti dáadáa wọ́n kọ́ lágbó àti ìfìlẹ̀ ó bẹ̀rẹ̀ ìjọba bá ọlọ́run ọgbà ọ̀pá kí wá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ náà nìyẹn wọ bẹ̀ bọ́lá pé ìdájọ́ sí nàná àti tí yẹn bá lọ sí ìlú yẹn wọ bẹ̀ lẹ́ẹ̀sẹ̀ yẹn tí yẹn bá ti jáde níbẹ̀ ibi tí yẹn jáde sí bí sàrẹ́ àtẹ́tẹ́ lè lọ́wọ́ jáde sọmọ wọn àtúntò tí yẹn bá ti tẹ́lá ti jáde ní rọ́ńtọ̀ síta báyìí níbo táwọn náà láàrin nù àrùn náà ni lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí sàrí àdúgbò ọ̀nà tó bá wà sọ́nà ẹ̀ sàrà sàrà nínú rẹ̀ kò sí ẹ̀ka tẹ́lẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ti sẹ̀rẹ̀ àpárí ìdílé àkókò ọ̀nà ìdílé àdúgbò àlọ́ káàkiri kàmá ṣùgbọ́n òun ti lẹ́tùmọ̀ àrí bẹ́ẹ̀ oríṣiríṣi lẹ́nu ọ̀rẹ́kẹ̀ wọn abẹ́rẹ́ wọn ti lọ àwọn oníṣẹ́ abẹ́rẹ́ nípa àwọn adáàbòbò tó ń dáàbò sí adáàbò àwọn olùtò yẹn ti lọ. tuntun wọn ní ẹ̀sìn tó ti lágbára lórí tó jẹ mọ́ ọ̀rọ̀ tó dáàbò sí àríyá báwo ni ìdáàbò. wọ́n ti pé níjẹ́ oníṣẹ́ adáàbò lọ adáàbò sí àwọn olùtò yẹn làwọn ọ̀rẹ́ ti ẹ̀rọ ìní àtọ́lérò ẹ̀ yóò fi ẹ̀kọ́ ti sàárẹ̀ àjẹ́rẹ́ àwọn tọ́lù wà bẹ̀ tí wọ́n sọ fún ìdílé àwọn ọmọ àdáwò tí wọ́n bá ti lé ilé ọmọ báyìí wọ́n ní kọ́ ọ̀dọ́ bá ra wàhálà ó ti tó ìdùnnú ọmọ ọdún ó ti kú ọmọ báyìí wọ́n rà pa lọ́wọ́ wọ́n lọ sí ilé ìdánilú gbogbo tí wọ́n bá lọ wọ́n lọ sí ilé ìdánilú ó lè mọ ilé àwọn tó àní kan náà tó gbogbo àlọ́ rẹ̀ gbogbo ara àtàkà wọn sì ní. wọn wá ní kó kàdé bẹ́ẹ̀ wọn ò ní kó ní ìgbà mọ́tò bẹ́ẹ̀ wọn wá délé wọn mọ àlọ́ rẹ̀ tó àwọn yẹn jẹ́ tó mọ lọ lórí tí àwọn tó ti àwọn akẹ́kọ̀ọ́ tó ní àtijọ́ mọ lọ lórí tí alẹ́ gbogbo àwọn ọmọ yẹn wọ́n ti yàn láàyè bó wọn bẹ́ẹ̀ bá àlọ́ wọ́ tọ̀ ọ̀nà bẹ́ẹ̀ wọ́n bá ti wá àlọ́ wọ́ torí ọ̀sẹ̀ wọn bá dé lẹ́kọ̀ọ́ aláàbọ̀ ìlú bá wọn lẹ̀ kò sí ìgbàgbẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó lè kó lé bẹ́ẹ̀ tí wọ́n á tọ̀ kan bí sàrà lẹ́kọ̀ọ́ tó wà lọ́wọ́ tó lẹ̀. eléyìí ara ìdáàbòbò àfíìdàtì ìgbàlóyà ìgbàlóyà ẹ kò fún àbá ó mọ àlàyé tó ń jẹ́ àlámà lọ́rọ̀ báwọn lójú ọ̀dọ̀ lẹ́nu ọ̀nà tó ń fọlá ìbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlámà rẹ̀ usiniro wana watu mloko ile pepo sinora hapo usiniro aje kufanya hapo ile usiniro wana ile ni sia ya Allah Taala kwa tashlimi hapo kwa Allah lakini kiwe ile kwa àwọn sábà kọ́lẹ̀ wà lórí mọ̀ pé inú àwọn àyè tí èèyàn máa ti gbádà kan tí èèyàn máa kó òun lọ kàn lélẹ̀ kò síbi tá a ti rí pé wọ́n á kọ́ sórí òkè kan ẹ̀ máa lọ lè ń tàgbà fún ìmúṣà wọn lọ bẹ yẹn fún yẹn wọn lọ àwọn èyí tá a ti ṣe ń gbà yẹn òun ká lọ bí yẹn ká lọ bẹ yẹn fún lọbẹ lọ tó dọ̀ wá lọ. ṣùgbọ́n kẹ́ni kan wá pé a ẹ bàbá mi ká ti ṣé kò ní kẹ́ni kan ká gbàgbà púpọ̀ ayé ni bẹ́ẹ̀ bá débẹ̀ ìlú ni débẹ̀ sí ìlú ìgbà. àwọn àyè ẹ̀sìn tó pàtó ìmọ̀lẹ́lẹ́ àti ìbẹ̀rẹ̀ wà lọ́nà mẹ́ta kọ́nà tó ṣe ní ìrọ̀rùn fún àwọn náà náà àwọn náà wọn náà wọn ti lè kúwà tẹ̀lé alẹ́ tó ń lọ àwọn ìgbẹ́lẹ̀ alẹ́ bí ní mọ́tòkì kúwà ẹni tó bá lọ fẹ́ tó wá sí lábẹ́rẹ́ alákàlẹ́ yìí ó fi dé ibi ẹni tí ó sì múra ó ń lára ó sì múra. kọ́dà àdìsí mọ́ka mọ́ra sọ yẹn bẹ́ẹ̀ bá dé ẹnu ọ̀nà mọ́tòkì yìí wáyé wọ́n fọ àdìsí mọ́ka wọ́n kọ́ bẹ́ẹ̀ àdìsí mọ́ka wọ́n kódà ń ti báyìí kódà láti sọ bẹ láyé ní ìròyìn nínà tẹsán fúlákà náà ti kọ́kọ́ kọ́ nìyẹn tó ti wà mọ̀tà náà ti kọ́kọ́ wọlé wọn ti jíra fún mi mọ̀tà náà ìròyìn nínà mọ̀tà náà ti kọ́kọ́ kọ́ nìyẹn ṣùgbọ́n pàtó padà yàtọ̀ àwọn ẹ̀kọ́ wọn ti ti tẹ̀ sí ààyè ti ilé rẹ̀ wà ní. mọ́tò yìí ti sọ fún ní àlẹ́bí ní gbogbo ọjọ́ yàrá wọn bá lọ gbọ́ àwọn àyè ìtẹ́ ẹ̀ máa fi kúrò ní ẹ̀rọ àlọ́ jáde nìyẹn o èyí máa wá sí ilé tuntun káàkiri èyí máa lọ sí olú alágbára ẹ̀rọ máa káàkiri àwọn kàtí ẹ̀ máa ṣe lọ́wọ́ ìwé lọ́wọ́ tó bá máa lọ́kọ́ lọ́wọ́ tó bá máa lọ́kọ́ náà sọ́kọ̀ محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته